ọba tó mú ojú wa rí ọjọ́ tó kẹ́yìn nínú oṣù kẹta ọdún 2022 òun nìkan ni ọpẹ́ àti ìyìn wa yẹ fún ẹ jẹ́ ká ronú gbogbo oore tí ọlọ́run ti ṣe fún wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ àdúrà ọpẹ́. agbe ọ̀gá ọlọ́run ìyanu tiwa ṣe ọlọ́ba ọlọ́run gbọ́ ọpẹ́ wa àmọ́ ọpẹ́ tìyìn wa láṣàlẹ̀ orúkọ jésù jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà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 ẹ jẹ́ ká dúpẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo ewu tí ó mú wa là kọjá nínú oṣù kẹta náà ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀wọ̀n ẹ̀rí tí a rí tí ọlọ́run tó yọ wá nínú ewu òru olúwa ń ṣọ́ wa nínú ewu ọ̀nà olúwa ń ṣọ́ wa ewu ilé òwú wa ẹ jẹ́ ká gbé ọkàn pa sókè ká dúpẹ́ àwọn èyí àdúrà ní ìdẹ̀hùn pọ̀ ẹ jẹ́ ká máa dúpẹ́. bíbélì ní ènìyàn bá mọ oore olúwa fún oore àti ààbò rẹ̀ lórí ayé wa ẹ ká bẹ̀rẹ̀ ní dúpẹ́ torí pé nìkan ni ọba tó ń ṣeun ìyanu ọba tó ṣe ìlérí tó sì mú májẹ̀mú rẹ̀ ṣẹ ó ní òun ó pa á mọ́ ní àlàáfíà pípé ọkàn wa tí a sinmi lé ọba tí kò tà wá nù tí kò ro tẹ̀ṣẹ̀ wa pàápàá nígbà tí a jẹ́ lẹ́ṣẹ̀ òun ni kú fún wa ẹ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún oore ọ̀fẹ́ tó fún wa yìí èrè ọ̀fẹ́ ààbò àti ìgbàlà oore ọ̀fà ìsọdọmọ tó fi fún wa ẹ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé gbogbo ewu tí ó ń lọ́tún lọ́sìn kò jẹ́ kí ewukéwu kó bá wa àwọn tí wàhálà ó bá tí ó bà wá kò jẹ́ kó dé bá wọn kò jẹ́ ká lójú ẹkún àlẹ́rẹ̀kẹ́ òṣì ẹ bẹ̀rẹ̀ sí ní yan Ọlọ́run ẹ bẹ̀rẹ̀ sí ní gbéga ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí ọmọ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí ọkọ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí aya lórí ẹbí wa bíi tá a léwédé tata gbògbòdé ẹ jẹ́ ká dúpẹ́ pé àgbúrò kèrè ìbànújẹ́ àkọlẹ́tà ọ̀fọ̀ a ò fi tọ̀fọ̀ ránṣẹ́ a ò kégbe irọ́ gbígbé orò lórí àwa àti ìdílé wa bọ̀sátárì ò sọ̀kò ìbànújẹ́ sínú ẹbí kẹ́bí ọlọ́run ẹ gba ọpẹ́ wa bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ ẹ jẹ́ ká dúpẹ́ fún èyí tó ṣe nípa ti ìjọ kọ̀ọ̀kan nípa ìdílé kọ̀ọ̀kan ni nínú ẹbí kọ̀ọ̀kan ni lórí ọkọ̀ kọ̀ọ̀kan ẹ jẹ́ ká dúpẹ́ fún àlàáfíà ẹ jẹ́ ká dúpẹ́ fún ìlera pípé tó fi fún wa a nípa jẹ́ ká dúpẹ́ lórí àwọn tó wà ní ibùdó ìdùbúlẹ̀ àìsàn tí Ọlọ́run gbé dìde ẹ jẹ́ ká dúpẹ́ fún àwọn iṣẹ́ wa tí kò jẹ́ kó di ìṣẹ́ ẹ jẹ́ ká dúpẹ́ pé ibi tí a ti ń jẹ Sátánì kò dìbẹ̀ dànù kò jẹ́ kí iṣẹ́ kó bọ́ lọ́wọ́ wa ẹ jẹ́ ká dúpẹ́ pé àòrógun àkóbá àòrógun àrọ́lù àòrógun kò dìjì àìsàn àjàkálẹ̀ àrùn bó ti ń fẹ́ lọ lọ́tún tó ń fẹ́ sósì kò fẹ́ dọ́dọ̀ ẹnikẹ́ni wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ ká bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run lógo ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí àwọn ọmọ apá àríwá àrógún gbèdúgbàdùgbà lélẹ́ ìwòsàn a ò rógun wá lọ fọ aṣọ rẹ̀ wá ẹ lọ mú fọ́tò rẹ̀ wá ká fi ká fi wá dá a mọ̀ ẹ jẹ́ ká dúpẹ́ pé àgbà ìpè burúkú lórí àwọn ọmọ wa tó ń lọ sílé ìwé àṣìta ìbọn ìbọn òjijì kò tẹ́ ọdọ̀ kò jẹ́ tiwọn ẹni ọjọ́ tí wàhálà ó ṣẹlẹ̀ nílé tí wọ́n gbébọn wá kò ṣe déédé àwọn ọmọ wa ẹ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ ní àwọn tí à ń lọ síbi iṣẹ́ wípé àwọn tí ń gbé lọ síbi iṣẹ́ lọ kọjú ìjà sí àwọn ọ̀gá kò jẹ́ tiwa ẹ jẹ́ ká gbé ọlọ́run ga ká yìn lógo wípé road rage kò jẹ́ ẹ̀kọ́ a ò nípìn nínú rẹ̀ àwọn tí wọ́n ń dédé kàn yìnbọn pani lójú títì kò jẹ́ tiwa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbé ọlọ́run ga ẹ jẹ́ ká dúpẹ́ fún oore tó ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká dúpẹ́ lórí oore tó ṣe nípa ti ìṣúná wa ni ẹ jẹ́ ká dúpẹ́ fún oore tó ṣe nínú ẹbí kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ìjẹgbágudó lápapọ̀ ẹ jẹ́ ká dúpẹ́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 ọlọ́run á pẹ̀ ọ́ sọ̀kalẹ̀ sáárín wa olúwa á sọ̀kalẹ̀ ayérayé ìwọ la fẹ́ rí láṣálẹ̀ yìí orúkọ jésù jẹ́ ká rí ọ òun ní ẹni tí ó bá wá ọ kì yóò jogún òfo àti wá ọ wá láṣálẹ̀ orúkọ jésù wá fara rẹ hàn wá nínú ìjọsìn wa ti àṣálẹ̀ yìí nínú àdúrà àti ẹ̀bẹ̀ olúwa fara yín hàn wá gbogbogbò tí a ṣe ní àṣálẹ̀ yìí orúkọ jésù jẹ́ kó ti ìpàṣẹ yín wá à ń tọrọ fún agbára ẹ̀mí mọ́ láti ọ̀kọ̀ ọ̀run wá láti ṣàkóso nípa ti orin nígbàdúrà nínú ọ̀rọ̀ ọlọ́run orúkọ jésù ẹ àkóso ohun gbogbo tá ò ṣe àtàwa tá ò lò orúkọ jésù ẹ gbé wa wọ̀ ní orúkọ jésù kristi olúwa àti olùgbàlà ǹjẹ́ ajẹ́kárẹ́ asílẹ̀ ká tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ní gbogbo tí a ti lè dáwọ́lé láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí wá èyí tí a ti lè dáwọ́lé láti ìbẹ̀rẹ̀ oṣù yìí wá èyí tí a ti lè dáwọ́lé pàápàá níjọ́ tòní èyí tí ó lè ta akọ àdúrà àti ẹ̀bẹ̀ wa tí kò jẹ́ kí ẹbọ wa kó ṣe ìtẹ́wọ́gbà ẹ jẹ́ ká tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ pé kọ́lọ́n kó dáríjì wá kó fọ̀ wá mọ́ gbogbo ibi tá ti mójú ogun rẹ̀ bínú kọ́lọ́n kó dáríjì wá àdúrà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 bí a sì wọnú gbọ̀ngàn yìí láṣálẹ́ yìí kí agbára ọlọ́run kó ró gbọ̀ngàn yìí ró ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo agbára kágbára tó lè fẹ́ wá fìdán kí ọlọ́run kó gbé wọn dè gbogbo agbára tí ń ṣàdúrà jẹ gbogbo agbára tí ń mú rẹ̀wẹ̀sì wá gbogbo agbára tí ń mú ìjẹjọ́ wá gbogbo agbẹ̀mí ìrìn kiri ọkọ̀ kí ọlọ́run kó palẹ̀ wọn mọ́ láàrin wa kí agbára ọlọ́run nìkan kó ṣamọ̀nà pàdé yìí kó ró yìí ní agbára àdúrà ìyá fi gbọ̀ngàn ilé olórúkọ jésù wàá ro pẹ̀lú agbára agbára àṣẹ agbára ìtúsílẹ̀ agbára ìsọdọmọ orúkọ jésù wàá ro gbọ̀ngàn yìí gbogbo ọkàn tó bá wọnú pàdé yìí láṣálẹ́ orúkọ jésù ó ṣe tiwa ní àṣẹ pé gbogbo tó lè ba jẹ́ ẹ̀dùn ọkàn tí a gbé wá síbi léèrè tó jẹ́ ìparí oṣù yìí orúkọ jésù jẹ́ kó bá oṣù yìí lọ ní orúkọ jésù jẹ́ kó máa bá oṣù yìí lọ gbogbo tí ń ṣe àìsàn ni gbogbo tí ń ṣe wàhálà ni tí ń ṣe èròbínújẹ́ ọkàn ni orúkọ jésù ẹ máa palẹ̀ wọn mọ́ olú ẹ máa palẹ̀ wọn mọ́ gbogbo ogun náà tó bá wọbí láṣálẹ́ kó má ṣe bá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 ǹjẹ́ ẹ ṣe ká fi àwọn tí ọlọ́run kò lè ṣaláì lò láṣaláì lọ́lọ́run lọ́wọ́ pé kí ọlọ́run kó dì wọ́n pẹ̀lú àmúrè ọ̀tún kó gbé wọn wọ̀ pàápàá nígbà tí a bá ń gbàdúrà kí kí sàtánì kó má kí ọfà ayé kó má ṣe bà wọ́n gbogbo àdúrà tí wọ́n máa lé àtàwọn náà táwọn máa gbà á ní kí ọlọ́run kó dì wá mú kó rú wa pẹ̀lú agbára ìjẹ rẹ̀ kó dì wá mú kí ọfà ayé kó má ṣe bà wá kí ọfà kó má ṣe bà á ní àdúrà wa àdúrà. olú ẹgbẹ́ ọ̀kan lágbára ọ̀fà yìí bàjẹ́ kó bà wá ọ̀fà tá bàjẹ́ kó bà wá orúkọ jésù ṣàánú fún wa ọlọ́run ṣàánú fún wa. ní orúkọ jésù kristi olúwa wa ẹ jẹ́ ká fi àwọn tó wà nílé àti àwọn tó ń bọ̀ lọ́nà ká fi wọ́n lọ́rùn lọ́wọ́ nípa àwọn tó wà lójú ọ̀nà kí ọlọ́run kó mú ọ débi láyà àlàáfíà bí a ṣe débí pẹ̀lú ayọ̀ kí àwọn náà kó débí pẹ̀lú ayọ̀ kí wọ́n má ṣe rí wàhálà kó má ṣe rí jàǹbá lójú ọ̀nà kó má ṣe rí ìtakò àti àwọn tó wà nílé ni pé kọ́lọ́run kó palẹ̀ ọkàn náà mọ́ nígbà tí àdúrà àti ẹ̀bẹ̀ àti ìṣàṣẹ bá ń jáde kí àwọn náà kó máa rí tiwọn gbà ẹ jẹ́ ká gba àdúrà àdúrà. orúkọ Jésù wà ní ìsúná láti bẹ̀rẹ̀ olúwa ìjà fún gbọ́n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 a sì dúpẹ́ lọ yín pé ẹ tún mú a rí oṣù kẹta ìparí rẹ̀ láyà àti àlàáfíà ẹbọ ọpẹ́ wa la mú orúkọ Jésù jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà ǹjẹ́ a ti dé síwájú láṣà ẹlẹ́yìn orúkọ Jésù ẹ darapọ̀ mọ́ wa ohun gbogbo tí a ó ṣe orúkọ Jésù jẹ́ kó ti pasẹ̀ yín wá à ń tọrọ fún agbára ẹ̀mọ́ yín láti òkè wá orúkọ Jésù ẹ fi bá wa rìnrìn àjò òní orúkọ Jésù àti débí ní àṣálẹ́ yìí orúkọ Jésù gbogbo agbára kágbára ètò lè fi wá ṣe ìdènà orúkọ Jésù ẹ palẹ̀ wọn mọ́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 orin inú ìwé gbogbo ayé gbé Jésù ga áńgẹ́lì ẹ wólẹ̀ fún ẹ mú adé ọba rẹ̀ wá ṣe lọ́ba àwọn ọba. thank you àwọn tọ̀run láti ṣe lọ́ba ní àṣálẹ́ yìí arúgbó ọjọ́ ẹni mímọ́ Ísírẹ́lì ọba tí kò yípo padà ọba àná ọba òní ọba ìgbà gbogbo ọba òwúrọ̀ ọba ọ̀sán ọba àṣálẹ́ ọba tí gbogbo ayé àti áńgẹ́lì ń péjọbọ ọlọ́run àyàn ológo dídán ẹlẹ́rù tó níyìn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní júbà ọlọ́run alágbára láyé àti ọ̀run ọba tí ń gba ìdọ̀bálẹ̀ gbogbo àwọn ọba òyígíyigì òyígíyigì ọba sọ̀rọ̀ má yẹ̀ ọba sọ̀rọ̀ má tàsé àwímáyẹ̀wò àìkú àìsá ọlọ́run tó ní gbogbo ògo ọlọ́run tó ní gbogbo ọlá ògo ni fún orúkọ yín lókè ọ̀run. òyígíyigì olú ọ̀run. Atoba jaye, ẹlẹ́dà ohun gbogbo gbogbo iba ìbámorìkì rẹ báwo ni ìbá ṣèdùn tó ìwọ lò yigiyigi olú ọ̀run ọba tó bá àtọ́bàjáyé o àtọ́dùnrìn abánirìn má dání gbogbo àgbáyé ìbá moríkì rẹ ni báwo ni ìbá ṣẹ́dùn tó torí bó ṣe àánú rẹ̀ dúró torí pé ṣe àánú rẹ̀ ó dúró torí pé ṣe bàbá nítorí wípé ó ṣe o ẹlẹ́rù níyì nítorí pé ṣe. dá májẹ̀mú a sọ wípé ó ṣe láti January àwọ̀ February àparí March àní ó ṣe àánú rẹ̀ ó dúró nítorí pé ó ṣe ó bàbá ó ṣe ó àmọ́ lóore àmọ́ lóore àyìn ọlọ́run ó. ọlọ́run lórí iṣẹ́ wa à ń lọ láyọ̀ à ń bọ̀ láyọ̀ ẹ wo òwúwá tọmọtọmọ ọlọ́run tó pa májẹ̀mú mọ́ lórí òkè yìí àwa ìbámu rírì rẹ̀ àbá ní ẹgbẹ̀rún ahọ́n kò tó láti yin ọlọ́run nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé. torí bó ṣe àánú rẹ̀ ó dúró ó dúró torí kò ṣe àánú rẹ̀ dúró torí kò ṣe ó mà ṣe o bàbá mi mọ́ torí kò ṣe. ṣàpótí ìtìsẹ̀ olúwa tó kéré níye tó fi inú ọmọ ènìyàn tó fi ṣe ibùgbé àrí ìró àlá ẹlẹ́yinjú àánú ọba tí òkìkí rẹ̀ ń kàn káàkiri gbogbo àgbáyé àyàn ní àṣálẹ̀ yàwá sọ nípa títóbi rẹ̀ olúwa gba ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa àwọ̀ láti bẹ̀rẹ̀ máàcì títí di àkókò yìí à ń lé sí ni a ò pẹ̀dí olúwa gba ọpẹ́ wa lórí òkè yìí gba ẹ̀yìn wa àwa jẹ́jẹ́ wípé àwo máa yàn títí ayé wa ní orúkọ Jésù Kristi ní àjọsìn. Eke hallelujah. Eke hallelujah. Ẹ jẹ́ ká yin Jésù lógo. abala àkọ́kọ́ láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore tó ṣe ọlọ́run wa tóbi púpọ̀ ó tóbi ju gbogbo òrìṣà lọ ẹ̀mí ọlọ́run kan náà ni. All mountains, great and small. Strong and fearful, storms can never stand. Before thee, oh my God, how great thou art, oh Lord, how great thou art. All mountains, great and small, Strong and fearful storms can never stand before you, oh my God. How great thou art, oh Lord, how great thou art. Okay, la la. Okay, where, where. Iji lile. kò lè dúró níwájú rẹ̀ ọlọ́run wa ó ti tóbi tó ó tóbi ó tóbi olúwa òkè ńláńlá òkè ńláńlá òkè wẹ́wẹ́ ìjì líle kò lè dúró níwájú rẹ̀ áá. Ah ọlọ́run wa ó ti tóbi tó ó tóbi ó tóbi olúwa ọlọ́run mi ó ti tóbi tó ó tóbi olúwa ọlọ́run dágùn dúró ó ti tóbi tó O tóbi ó tóbi ọlọ́run yorùbá christian fellowship ó ti tóbi tó ó tóbi olúwa ọba tí ó tóbi ju gbogbo òrìṣà lọ ó tóbi ju àìsàn lọ ó tóbi ju ikú òjijì lọ ó tóbi ju wàhálà àti ìdààmú lọ ó tóbi ọba tó tóbi ní ìgbìmọ̀ ayọ̀ gbogbo àgbáyé ó jẹ́ àyẹ̀wò alọ́jọ́ yìí láti wá yin olúwa ní ọjọ́ tó gbẹ̀yìn oṣù náà ọ̀tá pété ó pèrò bíi pé kí a wà nínú ìkárísì tàbí ìbànújẹ́ ṣùgbọ́n ọlọ́run tu gbogbo èrò ọ̀ka oníta ni ìwọ kejì níwájú sọ́dún bá bẹ́ẹ̀lì ó di pẹ̀tẹ́lẹ̀ lu ọlọ́mọ ogun wí ó sọ wọ́n di pẹ̀tẹ́lẹ̀ níwájú wa ẹ ká gbọ́n ọpẹ́ wa sókè ní oṣù yìí ẹ ronú ibi gbogbo tí olúwa ti bá wa lò tó ti bá wa pàdé tí o ti rí i pé olúwa yìí tóbi ju àwọn ohun tí ó wá síwájú rẹ nínú oṣù yìí tí o ti rí pé olúwa yìí tóbi ju àwọn ìdánwò tí ọ̀tá mú wá ní oṣù yìí tí o ti rí i pé ó tóbi ju àwọn àìsàn kéékèèké àti àìsàn ńláńlá èyí tó lórúkọ kó níbi tí olúwa yìí tóbi tóbi tóbi ju ní oṣù yìí fi ọpẹ́ àtìyìn fún ọlọ́run ọba tó mú wa làájá òní yìí ni ọjọ́ tó gbẹ̀yìn oṣù kẹta ọdún yìí ẹ jẹ́ ká yin olúwa ilé wọn ká gbéga ọba tó tóbi ju gbogbo òrìṣà lọ ó tóbi ju àìsàn ó tóbi ju ikú òjijì ó tóbi ju àìní ó tóbi ju wàhálà ó tóbi ju ìjàmbá mọ́tò ó tóbi ju ìjàmbá ìmọ̀ ìbá mọ́mọ́yìn àti ìbá àṣìta ó tóbi ju àwọn ìjàmbá ojú oorun àwọn ọ̀fà ojú oorun ó tóbi ju gbogbo òrìṣà lọ ó tóbi ju gbogbo àgbáyé lọ ó tóbi ju gbogbo ìmọ̀lẹ́bọ̀ sí ọ̀tàlẹ́ bàbá tàlẹ́ ìyá olúwa yìí tóbi ju lọ ó gbé wa lékè ó gbé wa lékè ọlọ́run mi ó ti tóbi tó ó tóbi olúwa yìn ọlọ́run yìí kò fi òyìn lọ́pọ̀lọpọ̀ gbéga dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọba tó mú wa la oṣù kẹfà oṣù kẹta ajá lára àlàáfíà ó mú wa bọ́ ògbólógbò oṣù náà lẹ̀ ní àṣálẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ìrìn tí a ti rìn ìrìn òfurufú ìrìn orí ilẹ̀ ìrìn àjò láti ilé lọ síbi iṣẹ́ ìrìn àjò ojú oorun ìrìn àjò tí ọ̀tá ò fẹ́ ká padà mọ́ olúwa mú wa lọ láyọ̀ àbọ̀ láti àlàáfíà ó sì pa wá mọ́ ní gbogbo ewu gbogbo ó ràn wá lọ́wọ́ ẹ̀yin olúwa yẹ jẹ́ àgbéga lẹ́gbẹ̀gbẹ́ ní orúkọ jésù kristi olúwa wa a ó tún lọ yìn fún ìfẹsẹ̀múlẹ̀ bíbélì wípé ẹni tí ó bá rò pé òun dúró kí ó kíyè sára ó fi hàn wípé kò sẹ́ bí bíbélì ò fi hàn pé ẹnikẹ́ni dúró ẹni tí ó bá rò ló wí ṣùgbọ́n àwa rèé adúká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ò jẹ́ ká ṣubú ara kò já ṣubú ẹ̀mí kò jẹ́ kí ìjì kó gbọ́ wa kúrò níwájú rẹ̀ kò jẹ́ kí ọ̀daràn rẹ̀ kó dá wa lórí òkè yìí kò jẹ́ ká rógun tí a fi ti ilé ìsìn pa kò jẹ́ ká rógun bọ́sìn kó wá san tiẹ̀ ṣé wọn náà wà ní sáfìsì ńgbà yẹn ṣẹ́ni ọ̀nà ló dé ńgbà tó ṣẹlẹ̀ àbí kí lójú ẹ̀ tó ń bẹ̀ gan-an ọlọ́run ò jẹ́ kí irú kó ṣẹlẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò jẹ́ kí ọ̀daràn rẹ̀ kó dá wa ojoojúmọ́ ló ń bá wa sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run nínú ìwàásù nínú ìsọtẹ́lẹ̀ ó sì fi dáradú pé ìyè pípé ni tiwa oníjálẹ̀ ọdún yìí ó ní ẹ̀mí ẹnikẹ́ni kò ní bọ́ ìlérí tí ó tóbi jù nìyí tí ó ga jù nìyí gbé olúwa yìí ga kò dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àǹfààní tí ó gbòòrò tí a ní níwájú rẹ̀ ní gbogbo ọjọ́ tí a sì fi ń gbọ́ láti ọ̀dọ̀ rẹ̀ wá ẹ ká yan ọlọ́run iye ẹja gbéga bí o bá ti mọ bí o bá ti lóníṣòro tó pọ̀ tó nínú ayé wa èyí tí a rí gbà lórí òkè yìí ọlọ́run àṣẹ ọlọ́ba adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ bá ti bẹ lọ́run ó jẹ́ kí ọ̀tá kó gbá sọnù kúrò níwájú rẹ̀ ìjìyà òjò gbá kúrò níwájú rẹ̀ ọ̀dá rẹ̀ ọ̀jẹ̀ kó dá wa bí ó ti ń bá wa sọ̀rọ̀ nípa àrùwásù ní ó bá wa sọ̀rọ̀ nípa ìsọ tẹ́lẹ̀ ni ó fi gbogbo bá wa sọ̀rọ̀ nípa ìran àti ìṣípayá a yàn pé gbogbo àwọn ọ̀rọ̀ tó ń bá wa sọ̀rọ̀ òkè yìí ìfọ̀kànbalẹ̀ mọ́kànléní ó sì fi mú wa dúró sì fi fẹsẹ̀ wa múlẹ̀ nítorí pé àwa jẹ́ aláìlera ṣùgbọ́n ìwọ ni agbára wa agbé ọ̀gá lọ́pọ̀lọpọ̀ lọ́rùn ìyanu lórúkọ Jésù gbà yẹn gba ọpẹ́ wa gọ́ọ́ ní forúkọ rẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa àwa tọ́ra ọ̀bẹ fún dáríjì ẹ̀ṣẹ̀ wa bíbélì wípé bí a bá gba ẹ̀ṣẹ̀ láàyè lé àyà wa olúwa kì yóò gbóhùn wa ó ní gbogbo òdodo àti òtítọ́ táwa rò pé òtítọ́ ni ó dàbí àkísẹ́lẹ́gbẹ̀ níwájú rẹ̀ ṣùgbọ́n ẹni tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó sì kọ̀ wọ́n sílẹ̀ olódodo ni ọlọ́run yóò sì fi jí ilé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ kí a bẹ̀bẹ̀ fún ìdáríjì láàrin oṣù tí a ti lò kọjá yìí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá ẹ̀ṣẹ̀ ikú gbò ẹ̀ṣẹ̀ àmọ́mọ́dá ẹ̀ṣẹ̀ àmọ́mọ́dá eléyìí tá a rò pẹ́ṣẹ̀ èyí tá a mọ̀ pẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n tá a ṣe tá a forí ṣe ẹ ká wa lẹ́sẹ̀ láti dènà tàbí ire wa nínú oṣù tó ń wọ́ lọ yìí jẹ́ kí a bá olúwa pàdé jẹ́wọ́ ìkùnà àti àṣedédé òun nìkan ni a ṣẹ̀dá ìṣebúrú níwájú rẹ̀ lọ́rọ̀ bá ti ń bẹ̀lẹ́ ní orúkọ jésù kristi olúwa wa a ó sọ fún olúwa pé bí a ti ń wọ inú oṣù kẹrin lọ òun ni à ń fẹ́ kí ó darí wa orin kan ní lead me lord lead me in thy righteousness make thy way plain before my face bí a ti ń lọ nínú oṣù kẹrin kí Olúwa kó darí wa kó ṣáájú wa wọ oṣù náà lọ gbogbo ibi wíwọ́ kó sọ di títọ́ gbogbo igi dáàbò ọ̀nà kí Olúwa kó gbé kúrò nínú oṣù náà kí a rìn nínú oṣù náà àrìn ìyè àti àti àrìn yege bí a ti rìn oṣù mẹ́ta kọjá nínú ọdún yìí kí Olúwa tó jẹ́ ká rìn oṣù kẹrin kọjá láyọ̀ àtàlàáfíà ẹ jẹ́ ká sọ di àdúrà ẹ jẹ́ ká gbóhùn sókè ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run bí Olúwa bá ṣáájú wa tó bá pa ìwọ ọ̀nà mọ́kúrò fanu oṣù náà a ó lọ a ó bọ̀ láyà tàlàáfíà àdàbí pé àwọn àlàkàn náà mọ̀ ọ́ ṣe ni bólú wa bá ṣáájú wa ní oṣù náà ogun tá a bá dáwọ́lé yóò máa yọ ìsìn náírà pé kò sẹ́ni tó gbọ́n tó wa ní bólú wa bá ṣọ́ wa ní oṣù náà ibì míì tó yẹ ká gbà ẹ̀mí ọlọ́run á darí wa láti gba ibòmíì bí a bá ń gbọ́rọ̀ yìí tó ṣẹlẹ̀ ń bẹ̀ a ó dàbí pé ṣe la lo ṣe la wẹjú olúwa torí pé olúwa lead wa ni olúwa darí ó ṣáájú wa ni sọ fún ọlọ́run fún ìdarí ọlọ́run ní oṣù tuntun tá a wọ́ lọ yìí olúwa darí mi olúwa ṣáájú mi tọmọtọmọ tayataya ti ẹkọ tọkọ tilétilé gbogbo ìjágbó ìjọ rẹ gbogbo àwọn tí a ń pe orúkọ Dagunduro àti Yorùbá Christian Fellowship mọ́ nínú oṣù yìí olúwa ṣáájú wa olúwa ṣáájú wa olúwa ṣáájú wa olúwa ṣáájú wa ọlọ́run tó ọdún tó kọjá ìrètí èyí tí ń bọ̀ ibi ìsádi wa ní ìjì àtìlẹ́ wa títí láì àwọn oṣù kẹrin yìí lọ àwa ò tí ì rìn rí ìwọ olúwa ti rìn ṣáájú wa ní orúkọ jésù gbogbo bí wọ́n olúwa sọ ní títọ́ olúwa darí wa olúwa darí wa olúwa darí wa olúwa ṣáájú wa olúwa ṣáájú ká tẹ̀lé ọ̀nà oṣù yìí o olúwa ṣáájú ká tẹ̀lé ọ olúwa ṣáájú ká tẹ̀lé ọ afẹ́kìnrin àjò wa kí ó jọ síse ayọ̀ àti àlàáfíà nínú oṣù kẹrin yìí lórúkọ jésù olúwa ṣe bẹ́ẹ̀ olúwa darí wa olúwa ṣáájú wa ní orúkọ Jésù Kristi Olúwa wa a ó sọ fún Ọlọ́run pé gbogbo àwọn ẹ̀mí tí ń fi ojú bá ní ìrìn àjò monitoring spirit tí ó bá wa rìn dé oṣù kẹta yìí bẹ̀rẹ̀ láti ìṣẹ́jú ìlọ kí Olúwa kó máa bu ìfọ́jú lù wọ́n gbogbo àwọn monitoring spirit tó monitor ìrìn ayé wa tó mọ ibi tá a dé dúró tó mọ ohun tá a ń nàgà sí tó mọ ohun tó yẹ kó tẹ̀ wá lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n lo nínú agbára nínú agbára olùmọ̀kọ́rọ́ yìí wọ́n tí wọ́n tí wọ́n mọ́nítọ̀ rẹ̀ ayé wa pé ló ń ṣẹ́jú yìí láti bẹ̀rẹ̀ láti ṣẹ́jú lọ kó lu àkóbù ìfọ́jú náà kó ju wọn náà kó fọ́ pátápátá kí Olúwa kó bu ìfọ́jú náà kí wọ́n má ṣe ríran rí ògo ayé wa mọ́ ẹ jẹ́ ká sọ de àdúrà lórúkọ Jésù lórúkọ Jésù ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù gbogbo agbára tí ń fojú bá ní rìnrìn àjò monitoring spirit láti lé bàbá láti lé ìyá láti àríyàn gbé àti ọgbà níbi gbogbo níbi tá a bí wa àti níbi tá a ti ṣẹ̀ wá ní orúkọ Jésù Násárẹ́tì a gbàdúrà ní oṣù yìí Olúwa bu ìfọ́jú lù wọ́n iṣẹ́ wọn dópin náà ayé wa ní oṣù kẹta yìí o bí oṣù kẹta yìí ti ń lọ sópin iṣẹ́ wọn jẹ́ kó dópin iṣẹ́ wọn náà ayé wa jẹ́ kó dópin òrìfojúbà ìrìnàjò wọn jẹ́ kó dópin bí àti oṣù kẹyìn lọ́dún kẹsì olúwa má jẹ́ kó ní ìrànlẹ́ wa mọ́ olúwa mọ dínà yíwa ká mọ dé àbọ̀ yíwa ká kí ire wa kó má ṣe fò wá dá kí ire wa kó má ṣe pẹ́ kó tètè wá lọ́wọ́ ní oṣù kẹrin yìí orúkọ jésù gbogbo monitoring spirit olúwa dì wọ́n ní ìgbèkùn olúwa ṣàánú fún wa ní orúkọ jésù kristi olúwa wa ìwé orin dáfídì òrìkejìlélọ́gbọ̀n ẹsẹ̀ kẹjọ ó ní èmi yóò fẹsẹ̀ yín lé ọ̀nà èmi yóò kọ́ yín lọ́nà tí ó tọ́ ojú mi yóò sì máa bá yín lọ sọ fún olúwa pé ní oṣù kẹrin yìí olúwa fẹsẹ̀ mi lé ọ̀nà ọ̀nà àrìn ọ̀nà àrìnyè lọ síbi ìṣelógo lọ síbi àlùyọ ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi ṣẹ́kọ́nà mọ́ ọ̀tá lọ́wọ́ olúwa fi hàn mí nínú oṣù yìí fi ẹsẹ̀ mi lé ọ̀nà yìí ojú ẹ̀ kó sì máa bá mi lọ àti ọmọ àti aya àti ọkọ àti ẹbí gbogbo wa nínú ẹbí wa nínú oṣù nínú ìjọ ọlọ́run yìí ojú olúwa kó bá wa rìnrìn àjò ní oṣù yìí ẹ jẹ́ ká gbàdúrà olúwa ọlọ́run àwọn ọmọkùnrin bá ti ń bẹ̀lẹ́ ọ̀run abẹ̀bẹ̀ gẹ́bí ìlérí àti májẹ̀mú rẹ̀ oníwọ̀ yóò kọ́ wa lọ́nà tá ó tọ̀ ó fi ẹsẹ̀ wa lé ọ̀nà ojú ẹ̀ sì máa bá wa lọ ìlérí mẹ́ta ní abẹ̀bẹ̀ fún oṣù kẹrin yìí ní orúkọ jésù lọ àmúṣẹ́nu ayé wa olúwàmúṣẹ olúwàmúṣẹ olúwàmúṣẹ olúwàmúṣẹ ìwọ ni balógun wa ìwọ ni aṣáájú wa ìwọ ni captain of our battle lord we commit our ways to the hands lord we ask that almighty god will lead us direct us and teach us oh lord god in the course of the month of april lord do so in the name of jesus olúwakọ́wa olúwakọ́wa olúwakọ́wa gbogbo ọ̀nà tí ó bá lè yọrí sí ibi olúwa yà sí ibẹ̀ nítorí bẹ́ẹ̀ ni pé ọ̀nà tó dá lójú ẹ̀ ní òpin rẹ̀ ibi ní òpin rẹ̀ ní olúwa mọ́jà tẹ̀ sọ́nà ara wa jẹ́ ká tẹ̀ sí ọ̀nà rẹ olúwa ẹsẹ̀ wa fi lé ọ̀nà kó o sì kọ́ wa náà ta ó tọ̀ ojú rẹ kó máa bá ọ lọ ká lè ṣe àṣeyọrí ní oṣù kẹrin ọdún yìí ká sì lè wá padà wá ní ògo ògo rẹ ní orúkọ jésù kristi olúwa wa òjò ìbùkún yóò sì rọ̀ ìlérí ìfẹ́ lè yí a ó ní ìtura dídùn látọ̀dọ̀ olùgbàlà a ó sọ fún olúwa pé ní oṣù kẹrin yìí òjò ìbùkún rọ̀ lé wa lórí òjò ìbùkún ní gbogbo ọ̀nà ìrì àánú kò ṣẹ̀yí wa ká òjò ìbùkún rọ̀ lé wa lórí ní ìdáwọ́lé wa ìjáde àti wọlé sàn jíjí òjò ìbùkún rọ̀ lé wa lórí ẹ jẹ́ ká sọ de àdúrà ní oṣù kẹrin yìí ẹ jẹ́ sókè ẹ jẹ́ àdúrà bí a ti oṣù kẹrin yìí lọ olúwa bẹ̀bẹ̀ fún òjò ìbùkún òjò ìbùkún òjò ìbùkún òjò ìbùkún ni à ń bẹ̀bẹ̀ fún oṣù kẹrin yìí ní orúkọ jésù olúwa rọ̀lé wa lórí ní gbogbo ọ̀nà olúwa rọ̀jò ìbùkún lórí alatẹ́kọ̀ tù wá alatẹ́kọ̀ tù wá alatẹ́kọ̀ tù wá alatẹ́kọ̀ tù wá olúwa ṣàánú fún wa ìrìn alatẹ́kọ̀ ṣàyẹ̀ wá ní oṣù yìí olúwa bùkún wa ní ọ̀pọ̀lọpọ̀ kí o ṣílẹ̀kùn àánú fún wa gbogbo ilẹ̀kùn tó bíbélì wípé ó ní orísun òkè àdìsálẹ̀ olúwa lóun yóò ṣí a ó sọ fún wa pé kí ilé ayé wa kó jẹ́ ibi ìsànpàdé orísun òkè àdìsálẹ̀ yìí àwọn ọ̀rá inú ilẹ̀ ó ní àwọn ọba ń jẹ nínú rẹ̀ orísun ìsàlẹ̀ àti òkè kó lóun kó ṣí kí ilé ayé wa kó jẹ́ ibi ìsànpàdé kí a lè máa lúwẹ̀ẹ́ nínú àfonífojì ìbùkún ẹ jẹ́ ká sọ di àdúrà lórúkọ Jésù Kristi bàbá tí ń bẹ ọ̀run à ń bẹ̀bẹ̀ ní oṣù kẹrin iṣẹ́ ìlérí àti májẹ̀ mẹ́rin pé orísun òkè àdìsàlẹ̀ ó sì òní à ń bẹ̀bẹ̀ pé kílẹ̀ ayọ̀kọ́ jẹ̀bi ìsàn pàdé kálẹ̀ máa gbé ní àfoníkojì ìbùkún ní orúkọ jésù ní oṣù kẹrin olúwa ṣe bẹ́ẹ̀ fún wa olúwa ṣe bẹ́ẹ̀ fún wa olúwa jàre ṣe bẹ́ẹ̀ fún wa májà mọ ọ̀dá nínú oṣù yìí olúwa májà mọ ọ̀dá májà mọ àìní lórúkọ jẹ májà rángó májà tálákà májà tọrọ jẹ olúwa májà kó ní ṣòro májà di homeless olúwa ràn wá lọ́wọ́ ní orúkọ jésù ní oṣù kẹrin yìí ìyanu ńlá olúwa jẹ́ bújáde nínú ayé wa ìbùkún rẹ kó máa bá agbé kó filé ayé wa ṣe ibi ṣàpàdé ìbùkún rẹ ògo ní forúkọ lódùmarè ní orúkọ jésù kristi olúwa wa a ó sọ fún wa pé gbogbo ìrìn àjò ìjáde àti wọlé wa ìjàmbá mọ́tò ìjàmbá ìbọn àmọ́mọ́yìn ìjàmbá ìbọn àṣìta ìjàmbá iná pé àtàwọn ìjàmbá gbogbo nínú oṣù kẹrin yìí kó lu àkógbè fòwádà tọmọtọmọ tayata tọkọtọkọ níbi tí aláta léèyàn sí ká má ṣe gbalẹ́tà ọ̀fọ̀ ká má ṣe gbúrò ibi nínú oṣù kẹrin yìí ẹ ká sọ́ di àdúrà àdúrà àdúrà àdúrà jẹ́ ká sọ́ di àdúrà ìjáde àti wọlé wa òwúrọ̀ àtọ̀sán àti àṣálẹ́ níbi iṣẹ́ wa níbi òwò wa ní gbogbo ọ̀nà ìrìn àjò òfurufú ìrìn àjò orí ilẹ̀ ìbá mọ́mọ́yìn ìbá àṣìta ìjàmbá mọ́tò akọlù akọgbà ní orúkọ Jésù májò ṣe kò ń gẹ́ wa Ọlọ́run jàdúrà májò gbàbọ̀dẹ̀ májà ikú òjijì májà ṣàìsàn májà rí wàhálà ní oṣù yìí o gbogbo ìjọ láti dánwò ní oṣù kẹta àti láti oṣù kìíní january ti di february march march ní orúkọ yéṣu olúwa fòpin sínú oṣù yìí lórúkọ yéṣu má jàrí jàmbá ọkọ̀ má jàrí jàmbá mọ́tò má jàrí jàmbá iná má jàrí jàmbá olè má jàrí jàmbá ìbámu ọmọ yìí má jàrí ìbàdìbà ìṣìta olúwa gbàdúrà fún wa olúwa ràn wá lọ́wọ́ olúwa mọ́dé àgbọ̀ yíwá kó sàgbàlá yíwá ká kí aláṣọ náà jẹ́ láyàtọ̀ láàfíà ká lè wá fi ògùn forúkọ mímọ́ rẹ ní orúkọ jésù kristi olúwa wa a wá sọ fún ọlọ́run bí a ti lọ ní àdúrà yìí àwọn iṣẹ́ ìránṣẹ́ tí ó kù ní ọ̀rọ̀ ọlọ́ta ọkà àti ìwàásù àtàwọn náà tó máa gbà pé kí Olúwa kó fi ara rẹ̀ hàn láàrin wa láṣálẹ̀ yìí kí àdúrà wa ti oṣù yìí kó má ṣe lọ lásán kí àdúrà ká lè padà ní oṣù náà ká lè jẹ́rìí ẹ ká sọ di àdúrà olùwàbí àti tẹ̀síwájú náà dúró yìí gbogbo àwọn ṣẹ̀ṣẹ̀ tí ó kù nípa ẹ̀sọ́ àbẹ̀bẹ̀ fún agbára àti ìfàmìlóyìn láti ọ̀run wá ní orúkọ jésù olùwàdálùwà olùwàdálùwà olùwàdálùwà olùwàdálùwà àwọn ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ gbogbo tó ń lò ní orúkọ jésù náà ṣẹ̀ṣẹ̀ olùwàmísí wọn láti náà olùwàdẹ́nu wa olùwàbùkún wọn lábá pàdé jẹ́kadì lábùkún ní pàdé yìí lópin ìpàdé yìí ká lè yìn ológo lópin oṣù ká lè mú ọpẹ́ wá a ó sì máa yọ̀ ní ti ẹlẹ́dàá wa ní orúkọ jésù kristi olúwa wa a yìn ẹlẹ́dàá wa fògo forúkọ mímọ́ rẹ̀ torí pé wọn ọba tó ń gbàdúrà lọ́dọ̀ ẹ gbogbo ènìyàn ń bọ̀ àtidúpẹ́ yìí tó ti ṣe àdúpẹ́ yìí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ àdúpẹ́ yìí tó ṣe sí a sì ti fi ìrìn àjò wa lé lọ́wọ́ ní oṣù yìí èyí tá à ń wọ̀ lọ yìí ní orúkọ Jésù bí àti ní etí rẹ Olúwa fi àṣẹ dá wa lóhùn lórúkọ Jésù Olúwa fi àṣẹ dá wa lóhùn lórúkọ Jésù Olúwa fi àṣẹ dá wa lóhùn lórúkọ Jésù Olúwa fi àṣẹ dá wa lóhùn à ń fẹ́ padà tí àwa ti orin wá sí Síónì àwa nira padà lópin oṣù kẹrin ọdún 2022, twenty two láti wá fẹ̀yìn fún orúkọ mẹ́rin lórí òkè yìí láti wá sọ̀rọ̀ ẹ̀rí ní orúkọ Jésù Kristi Olúwa jẹ́ kó rí bẹ́ẹ̀ gbogbo ọkàn tí ó kó oṣù yìí nínú ẹbí Dagunduro àti Yorùbá Christian Fellowship àti nínú ìdílé kọ̀ọ̀kan láàrin oṣù kẹrin ẹnikẹ́ni má jò jábọ́ ẹnikẹ́ni má jò jákú má jà sọ̀fọ̀ ẹnikẹ́ni má jà banjẹ́ lórí ẹnikẹ́ni bí o ti kó oṣù náà láyàtọ̀ láàfíà ní orúkọ jésù olúwa mú wa là á já kálẹ̀ padà pẹ̀lú orin ìyìn ògo oníforúkọ mímọ́ rẹ àwọn iṣẹ́ ìrìnàjò tó kù tó wà wájú alukọ jésù olúwa bá wa ṣe ẹ̀mí mọ́ra tọ̀nà wa sọ kálẹ̀ gba àkóso gba àkóso gba àkóso gba àkóso gba àkóso olúwa gba àkóso láti náà ránṣẹ́ kò dẹnu wa kí alẹ́ pẹ̀lẹ́kùnrin rẹ bùkún á sì gbogbo forúkọ mímọ́ rẹ torí àgbàdo àlórúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa. lógo. àṣàyàn ọ̀rọ̀ ọlọ́run fún ìpàdé ìrékọjá sí oṣù kẹrin ti ọdún 2022 òun ni a ó rí nínú orin dáfídì orí kẹfà láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ kẹta orin dáfídì orí kẹfà ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ kẹta psalms six verses one two three èyí tí ó kà báyìí pé olúwa má ṣe bá mi wí ní ìbínú rẹ kí ìwọ kí ó má ṣe nà mí ní gbígbóná ìbànújẹ́ rẹ olúwa ṣàánú fún mi nítorí àìlera mi olúwa mú mi lára dá nítorí tí ara kan egungun mi ara kan ọkàn mi gógó pẹ̀lú ṣùgbọ́n ìwọ olúwa yóò ti pẹ́ tó èyí ni ọ̀rọ̀ ọlọ́run kí olúwa kí ó bù sí kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. hallelujah adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìpamọ́ àti ààbò adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oṣù kẹta tí níwọ̀n bíi ọgbọ̀n ìṣẹ́jú a ó dágbére fún a ó sìnkú ẹ̀ a ó wọnú oṣù tuntun mo sì dúpẹ́ lọ́wọ́ ọ aṣíwájú àti gbogbo àwọn ìgbìmọ̀ Yorùbá Christian Fellowship àti dagun dúró gbogbo bí ọ̀sẹ̀ mẹ́ta tí a fi sí nílé kì í ṣe pé Sátánì ò gbógun ó gbógun ṣùgbọ́n Olúwa ó borí dúpẹ́ pé ìjàmbá ọkọ̀ ṣẹlẹ̀ ṣùgbọ́n kò mẹ́mìí adúpẹ́ fún òun bàbá wa ìránṣẹ́ ọlọ́run olùṣọ́ àgùntàn àwẹ́ tí olúwa lò láti pa àwọn iná tí sátánì tó dá bíi pé kí èdè kó wà láàrin wa ṣùgbọ́n olúwa ó paná ẹ̀ ògo ní forúkọ olúwa ṣèdúpẹ́ lọ́wọ́ yín fún àdúrà yín gbogbo ohun tí a lọ ṣe ní ilẹ̀ aláwọ̀ dúdú. Republic of Benin àti Nàìjíríà gbogbo ẹ̀ ló yọrí sí eré ògo ni forúkọ Olúwa a lọ́wọ́ Ọlọ́run fún ìgbìmọ̀ African mandate ti Olúwa tó ń lò gbogbo owó tí a ná a rí ọwọ́ Ọlọ́run lọ́nà ìyanu nítorí ó fùnà ògo ni forúkọ Olúwa Olúwa yóò ti pẹ́ tó. mọ́mí ẹ̀ àti ebaka bá ka the 3rd yóò ti pe to But thou, O Lord, how long? She. àìsàn tí mo ń là kọjá yìí ọlọ́run yóò ti pẹ̀tò àìníṣẹ́ olúwa yóò ti pẹ̀tò àìrọ́kọfẹ́ olúwa yóò ti pẹ̀tò ọ̀rọ̀ òwe ìgbélu yìí olúwa yóò ti pẹ̀tò tá a bá gba aago láti orílẹ̀-èdè abínibí ẹ̀rù tó máa máa bà wá ni pé ká má rogun tó máa kàn dandan fún wa láti rìnrìn àjò. nítorí a ò lè rìnrìn àjò ti kókó ohun tí a ó fi gbàdúrà láti wọnú oṣù tuntun ìwé orin dáfídì orí psalm seventy four verse nine psalm seventy four verse nine lord how long i have tarried enough over this situation lord how long. àwa kò rí àmì wa kò sì sí wòlíì kan mọ́ bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan nínú wa tí ó mọ bí yóò ti pẹ́ tó. Mhm. a ò mọ bí yóò ti pẹ́ tó nígbà míì ọlọ́run máa ń kanlẹ̀ gbé àwọn ètò kalẹ̀ tó máa dàbí pé ó pẹ́ lójú wa ṣùgbọ́n ó ṣe bẹ́ẹ̀ nítorí ó fẹ́ ṣe ní àkókò tí ọlọ́run fúnra ẹ̀ máa gba ògo pátápátá ni. orchestrated by God. There are some delays that are designed by God himself. Ìwé Habakuku, Urikeji, ẹsẹ̀ ìkẹta Habakkuk chapter two verse three. ìran ti ìgbà kan tí ń yára o í ki fún ìgbẹ̀yìn ni. kì yóò sì ṣèké. kì yóò ṣèké. bí ó tilẹ̀ pẹ́. dúró dè. dúró. nítorí ní dídé. Mm-hmm. yóò dé. Mm. kì yóò pẹ́. kì yóò pẹ́ òyìnbó yẹn ló ó pé dáadáa ó ní ní ìgbẹ́ at the end. Yes. For the vision is for yet appointed time. Uh-huh. But at the end it shall speak. Ó ti tọ́ ma ibi tí mo lọ gan ni ẹ̀. At the end it shall speak. Lord how long? Ìdí tó ṣe ń dàbí pé ó gùn níwájú wa ni pé a ò mọ end ọlọ́run tó mọ end ìgbà míì ọlọ́run máa ń ṣe àwọn ètò kan tó jẹ́ pé tí a bá fi sùúrù nígbẹ̀yìn mo máa ń sọ pé ìgbà míì tẹ́bi bá ń pààyàn á dàbí pé èèyàn ò jẹun rí tó bá wá jẹun tán kò wá nílè ṣàkàjúwe ohun tó ń jẹ ebi àwa difficult fún yàn láti lè fashion tó bá di pé ó le koko tára bá wá tù wá kí ara máa gbàgbé mo gbàdúrà lórúkọ jésù kristi ohunkóhun tí a ń là kọjá tó dàbí pé ó gùn à ọlọ́run yóò ti pẹ́ tó yóò ti pẹ́ tó ní oṣù tí a fẹ́ wọnú ẹ̀ ọlọ́run á dáhùn sí lórúkọ jésù kristi hallelujah ìgbà míì sátánì ló máa ń fà ìwé tẹsalónìkà kejì èkíní. E àti ẹsẹ̀ there are some delays that are deliberately packaged by the devil himself. He will push men and women into our life as agent of delay. One of them in the Bible was Lot. Ó tari Lot sínú ayé Abrahamu nítorí olú Lot jẹ́ kí kí ìgbọràn adá Abraham kò pé jáde kúrò nú àwọn èèyàn pátápátá ọmọ dání yes ma First Thessalonians chapter two verse seventeen. ṣùgbọ́n ará àwa tí a gbà kúrò lọ́dọ̀ yín fún sáà kan ní ara kì í ṣe lé ọkàn pẹ̀lú ìtara ọ̀pọ̀lọpọ̀ lè àwa ṣe àníyàn tí a sì fẹ́ gidigidi láti rí ojú yín nítorí àwa fẹ́ lọ àwa fẹ́ láti tọ̀ yín wá àní èmi Pọ́ọ̀lù lẹ́nìkíní lẹ́nìkíní àti lẹ́ẹ̀kejì Sátánì sì dè wá lé ọ̀nà. a fẹ́ wá ṣùgbọ́n Sátánì ó dè wá ní ọ̀nà àwọn ìdènà míì ó máa ń wá látọwọ́ Sátánì hallelujah. àwọn ọ̀dènà míì máa ń wá látọwọ́ ara wa bí ènìyàn ẹ̀ṣẹ̀ ó máa ń jẹ́ kí ìdènà kó wà fún wa láti gba nǹkan tí a fẹ́ gbà ṣùgbọ́n èyí tó dàbí pé ó wọ́pọ̀ ní ìdàgbà most of the time what the Lord has packaged for us will come into our life and peep and see if we have taken the shape and dimension of what God wants to do. The moment he does not see us in that position, he go back again and wait for you to grow. Umandi bebe wuwa. Shati dagbato, oshu Oṣù ìgbéraga February, March, April ní láti san tax yín ẹ̀ láti ṣètò tax yín kó kíákíákíá. Á dìbẹ̀bẹ̀ wùwà ìwé Galatia orí keni ẹsẹ̀ Galatians chapter four verse one. Omeji. méjì òyìnbó ń pè value value is what we call transactable skill if you have a phd you have a value that you can transact business with hallelujah the same person who was cna yesterday become RN. she has he or she has added value to herself she's got values to transact business with orí kan náà ni ojú kan náà ni etí kan náà ni o ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tó bá ti add value tó bá ti dé ọjà ẹni tí wọ́n fi eight dollar lọ lẹ́sẹ̀ ní wákàtí kan ó ti di ẹni tí wọ́n ń bẹ̀bẹ̀ pé kó gba thirty two dollar transactable skills ṣùgbọ́n ìkan wà tó ju value lọ òun là ń pè ní virtues the level of your likeness with Christ ìyẹn ni a pè ní ọmọlúwàbí integrity values plus virtues added together make you marketable. Hallelujah. So anytime the Holy Spirit comes and he looks down and he sees value and virtue is missing, Akpada. Ani ẹ yìí ìbùkún àtọ̀dọ̀ ọlọ́run ti mo ní yii atodo jẹ́ lati je papo ni hallelujah galatians chapter four verse one. ǹjẹ́ mo wí pé níwọ̀n ìgbà tí àròlé náà bá wà ní èwe kò yàtọ̀ nínú ohunkóhun sí ẹrú bí ó tilẹ̀ jẹ́ olúwa ohun gbogbo. olúwa ohun gbogbo ni mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tí Obama wà lórí àléfà ọba bíà rẹ̀ mo máa ń sọ láàrin àwọn ọ̀dọ́ bá ní opportunity láti meet wọn security agent anyone who will stand close to the president of America must have gone through a lot of security checks. Ọmọ àkọ́bí mi Ṣọlá Ọdẹ́nẹ́yẹ ó fẹ́ dépò kan ní Amẹ́ríkà yìí wọ́n lọ Nàìjíríà lọ interview parents mi. Wọ́n wá sí school màmá ńgbà tí màmá teach ní ọ̀dọ̀ Mrs. Ọlátayọ̀ màmá swear oath ni. And no kàn wọ́n kàn fi badge. hàn ó are you the, the mother of uh, Peter Ọdẹ́nẹ́yẹ? Yes. ló bá ṣàlàyé rẹ̀ ó ní position kan àtàwọn fẹ́ fún ó nídìí wípé kàn ṣe security clearance ṣé wọ́n lo bí ó ní bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ sọ ẹ pé àwọn ò ń ṣe communist rí o àwọn ò sínú ẹgbẹ́ Oòduà o àwọn wọ́n swear swear swear mélòó mélòó ẹni tó bá wà ní tó bá wà lẹ́gbẹ̀ẹ́ Obama but these people who had that security clearance they had value. They lacked virtues. They went to South America with the president and they went and they joined with prostitute. They left the laptop and the prostitute held on the laptop as collateral and said, pay me or I hold on to your laptop. One the value, one the virtues. Hallelujah. lokpo ìgbà ọlọ́run dúró dè wá débẹ̀. kò tó ṣe mo gbàdúrà oore ọ̀fẹ́ tá ò fi dàgbà ọlọ́run á adébẹ̀ lórúkọ jésù kristi hallelujah pastor kan wàásù ó ní tí ẹ bá rí ẹnikẹ́ni nínú church tí wọ́n ń wàásù tó bá ń rojọ́ ẹ kíyèsí ṣe ni tí ìjókòó yín bá wà nítòsí ẹni ẹ dìde kẹyàgò fún nítorí kò tí ì mọ ẹni tó bá ń lọ sí tó bá dé airport tó bá jókòó ti ẹni tí ò níbi kan rè àfàìmọ̀ kó má miss flight ẹ̀ hallelujah hallelujah. Number three, at times delays are programmed into the life. How long? Olúwa yóò ti pẹ́ tó programmed. Lábánì àdéhùn tóun àti jacob jọ ṣe ni wípé màá sìn ọ́ fún ọdún méje mo fẹ́ràn ọmọ yìí ṣé màá fẹsẹ̀ delay ọdún méje ó sìn fún ọdún méje láti fi dá àná nígbà tó tó àkókò láti gba ohun tó torí ẹ̀ sìn wọ́n fún lẹ́lòmíì lórí àṣà ó ní ara àṣà àlùwà ni wípé àbúrò ò lè lọ lé ọkọ nígbà tí ẹ̀gbọ́n wà nílé no no no wàá fẹ́ ló bá ní kùbúrú màá tún ṣọdún méje míì ọdún mẹ́rìnlá dìlé wọ́n program dìlé ẹ̀ sínú ayé Jacob ni nígbà tó wá débi kan ó ní ìgbà wo lèmi náà yóò pèsè fún ilé mi gan ìwọ arákùnrin hallelujah àwọn ẹ̀gbọ́n daf Joseph wọ́n gbọ́ Joseph fúnra ló fẹnu ara ẹ̀ sọ pé ìran tí mo rí rèé o ẹ ó forí balẹ̀ fún mi ní mo rí bí ìran o wọ́n wá fẹ́ delay wọ́n program delay sínú ìran yẹn wọ́n sọ sínú wọ́n kọ́kọ́ sọ sínú kòtò wọ́n ní rárá ó níye lórí jù pé ká waste ẹ̀mí ẹ̀ ẹja ta nínú kòtò Joseph ò sunkún wọ́n tà sóko ẹrú Joseph ò sunkún mo máa ń fojú ṣírò ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn in the morning he had a breakfast with his father the darling of the family. His father loved him so much, he gave him a coat of multiple colors. Sat down with his father, ate breakfast, but the dinner of that day he took as a slave. ó jẹun láàárọ̀ bí ọmọ bàbá ẹ̀ ṣùgbọ́n nígbà tó máa di àṣálẹ̀ oúnjẹ ẹrú ni wọ́n gbé fún ṣùgbọ́n kò ó kọ̀ ojú mi ti lórí jù ju pé kí n fi tọrẹ fún sátánì mo ń là kọjá ó le ṣùgbọ́n mi rìn sunkún hallelujah aya Pọ́tífà ó dà á wọ́n ta wọ́n jù sọ́gbà ẹ̀wọ̀n láì ṣẹ̀ kò sunkún ọjọ́ kan wá dé ọjọ́ ayọ̀ tí òun àti àwọn ẹ̀gbọ́n ìjọ yìí rà fúnra àwọn ẹ̀gbọ́n wọn náà fẹnu ara wọn sọ láì mọ̀ pé Joseph àbúrò wọn ni wọ́n ní jọ̀ọ́ arákùnrin kábíyèsí igbákejì ọba kà wá pẹ̀lú àwọn ẹrú rẹ̀ jẹ́ ká sìn ọ́n Joseph wa ni ẹ má bọ̀ a fẹ́ sọ̀rọ̀ gidi fúnra wa ó bá lé àwọn ẹrú síta ló pè wọ́n wọlé inú chamber ló tilẹ̀kùn ló bá ní èmi Joseph náà rè o ìgbà yẹn ni omijé wa bẹ̀ sí ní dà lójú ẹ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ló sọkún now I can shed tears tears of joy. Hallelujah. Bẹ́ẹ̀kún bá pẹ́ dálẹ̀ kan ayọ̀ ń bọ̀ lórọ̀ lórúkọ Jésù ayọ̀ ń ọmọ ọlọ́run máa sọkún mọ́ ayọ̀ ń bọ̀ lóró hallelujah ìgbà míì ìdádúró míì wà tó jẹ́ àjogúnbá there are some delays that are inherited the tribes of Reuben ìran Rúbẹ́nì bí irúurú omi ni wọ́n ti fi ṣépè fún kò sí nǹkan tó lè ṣe gbogbo àwọn ọmọ ẹ̀ wọ́n ń la là kọjá títí dìgbà tí wòlíì tí ó dá sí ọ̀rọ̀ wọn ìdádúró mi wà tó jẹ́ látọ̀dọ̀ ọmọ ìyá o ìdádúró mi wà tó wá látọ̀dọ̀ ẹbí ìwé Deuteronomy ìwé Deuteronomy màmá wa kan fi fídíò kan ṣọwọ́ sí mi mo mo mo ka story afọ́jú yẹn mo ní ah ọmọ ìyá ẹ̀ ó ní nǹkan eré ò lè tọ́dọ̀ wọ́ ọgbẹ́ni wọ́ ó ti fọ́jú náà can make it ó lóun láwọn àlejò ńlé ó lóun lè fi introduce àbúrò bí afọ́jú ó lè bá òun lọ Ìbàdàn <laughs> ìwé Deuteronomy orí kìíní ẹsẹ̀ kejì Deuteronomy chapter one verse two ìdádúró látọ̀dọ̀ àwọn òbí Ọlọ́run yóò sì pẹ́ tó. ìjọ mọ́kànlá ni láti Hórébù wá lí ọ̀nà òkè sẹ́ẹ̀rì dé kadesh barnea. jọ́ mọ́kànlá péré ni ní sẹ́ẹ̀lì bá fi rìnrìn àjò ṣùgbọ́n ìran edomu edomu wọ́n ṣàn wá látọ̀dọ̀ isọ̀ israel ṣàn wá látọ̀dọ̀ juda ó wá bẹ̀rẹ̀ sí ní ó wá béè lọ́wọ́ ẹ̀ wípé jágbàárín ìlú yín kọjá ìrìn àjò ọjọ́ mọ́kànlá pé la ní wọ́n ní rárá o má gbà á ó ní kò bú já gba òpópónà kọjá bí a bá mu omi a ó sanwó ẹ̀ bí a bá já ewé a ó sanwó ẹ̀ ó ní rárá ẹ̀rù ń bà wá ẹ ti láwọn ọmọ ogun tó pọ̀ ẹ lè dá àárín méjì kẹ́ṣígun sí tìdí wa wọ́n jẹ́ ìrìn àjò ọjọ́ mọ́kànlá wọ́n wá sọ di ogójì ọdún fámìlì kan náà ni ọlọ́run yóò ti pẹ́ tó o yóò ti pẹ́ tó olúwa gbà mí lọ́wọ́ àwọn ẹbí tó mú ìrìn àjò mi jì bó ṣe lọ olúwa gbà mí yóò ti pẹ́ tó àdúrà gidi la fẹ́ gbà níwọ̀n bẹ́ẹ̀ bí ọgbọ̀n ìṣẹ́jú àdúrà tá a fẹ́ fi gbà nìyẹn á gbà wá ogun tó dó tiwa tí ò jẹ́ ká tẹ̀síwájú á gbà wá o aláàánú ni ìwé númẹ́rì orí ogún ẹsẹ̀ kẹrìnlá títí dé ẹsẹ̀ ìkọkàn léni ogún numbers chapter twenty verse fourteen through twenty-one. Mósè sì rán oníṣẹ́ láti Kadeshi sí ọba Edomu wípé báyìí ni Ísírẹ́lì arákùnrin rẹ̀ wí ìwọ sáà mọ gbogbo ìrìn tí ó bá wa bí àwọn bàbá wa ti sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì tí àwa sì ti gbé Íjíbítì ní ìgbà pípẹ́ àwọn ará Íjíbítì sì ní wá lára àti àwọn bàbá wa. Si, nígbà tí àwa sì ké pe olúwa ó gbọ́ ohùn wa ó sì rán áńgẹ́lì kan ó sì mú wa láti íjíbítì jáde wá sì kíyèsí àwa ń bẹ ní kádẹ́ṣì ìlú kan ní ìpínlẹ̀ agbègbè rẹ jẹ́ kí àwa kí ó la ilẹ̀ rẹ kọjá lọ àwa bẹ̀ ọ́ àwa kì yóò la inú oko rẹ tàbí inú ọgbà àjàrà rẹ bẹ́ẹ̀ ni àwa kì yóò mu nínú omi kànga ọ̀nà òpópó ọba ilé àwa ó gbà àwa kì yóò yà sí ọwọ́ ọ̀tún tàbí sí òsì títí àwa ò fi kọjá ìpínlẹ̀ rẹ Édómù sì wí fún wọn pé ìwọ kì yóò kọjá lọ́dọ̀ mi kí èmi kí ó má bàa kí èmi kí ó má bàa jáde sí ọ tí èmi ti dà. àwọn ọmọ. ó tiẹ̀ títí mọ́ mi ẹ ṣé mà thank you very much mà inú kan ni wọ́n ti jáde wá o bàbá kan ìyá kan ló bí wọn ṣùgbọ́n kọ ó sọ ìrìn àjò ọjọ́ mọ́kànlá ó sọ di ogójì ọdún ọmọ ìyá ọmọ bàbá hallelujah ọlọ́run kì í kúrọ́ kì í ṣèké irinwó kọ́ ni four hundred abẹ́lẹ̀ ni four hundred ah mo get it <laughs> mo ti rehearse láti ilé <laughs> four hundred years ni wọ́n ni wọ́n máa ṣe ní sèrú ẹ̀kan lolúwa sọ̀rọ̀ ó lé ní thirty years kí ló fà wọn ké bíbélì sọ pé olúwa sì gbọ́ igbe. Genesis, no, Exodus chapter 2, no, Genesis chapter 15, verse 13. Ibelo disokwe 400 years Only 30 years. Emma wule kain. Exodus chapter 2 verse 6. Exodus chapter 2 verse 6. Bẹ́ẹ̀ni, wọ́n ní bẹ́ẹ̀ yàn bá dákẹ́, tààrà ẹ̀ bá dákẹ́, Ọlọ́run yóò ti pẹ́ tó. Mo ti mọ̀ràn mi tọ̀ ọ́ wá o, ló kọ̀ láti àwọ̀ twenty eh, April, Olúwa jọ̀ọ́ o 20 april oluwa joo <laughs> ó ti pẹ́ tó o èmi náà máa ké bí sẹ́ẹ̀lì ṣe ké yes ma. ó sì wí pé èmi ni ọlọ́run bàbá rẹ ọlọ́run abrahamu ọlọ́run isaki àti ọlọ́run jacobu hmm. mose sì pa ojú rẹ̀ mọ́ nítorí tí ó bẹ̀rù láti bójú wo ọlọ́run. twenty three exodus two six twenty three okay three seven. Exodus 3 7. Olúwa sì wí pé nítòótọ́ èmi ti rí ìpọ́njú àwọn ènìyàn mi tí ó wà ní Íjíbítì mo sì gbọ́ igbe wọn. ẹ ṣe ó ti tán méjì yẹn ni orí kò ṣe nǹkan kan ṣùgbọ́n nígbà tó gbọ́ igbe wọn ó wá dìde á gbọ́ ìgbé wa lónìí o lórúkọ Jésù á gbọ́ ìgbé wa lónìí ọmọ tó ṣọdún mẹ́ta ń lé ọkọ tí ò gbọ́ pa tí ò gbọ́ pò yóò ti pẹ́ tó olúwa á gbọ́ ìgbé wa o ó ti dọ ọdún keje rè ìwé ìgbélú ah bíbélì ṣá sọ pé téèyàn bá jẹ gbèsè tó bá ti dọdún keje tí ò bá tiẹ̀ rí san kọ́ túlẹ̀ kí ló dé yóò ti pẹ́ tó ìwé ìgbélú ti separate dáàdi àti mọ́mì yóò ti pẹ́ tó yóò ti pẹ́ tó olúwa at the age of forty two mo ṣe ń wojú olúwa fọ́kọ yóò ti pẹ́ tó a ó kégbe kéke olúwa ó rí kò ṣe nǹkan kan nígbà tí wọ́n wá kégbe ló wá ẹsẹ̀ wá àt ọlọ́run rí wa láàyè ibi tí a wà a wà kégbe lórí àwọn ọmọ wa a ó kégbe o a sì dá wa lóhùn lórúkọ jésù kristi ibì kan wà tí mo kà nínú bíbélì tó ó bà mí lẹ́rù ẹ̀yin ọmọ ọlọ́run má ṣe ẹ̀ pẹ̀lú wa ká bẹ̀ sí ní gbàdúrà èmi ò mọ̀ wípé ọdún mẹ́rìnlá ni Jéhù fi dúró kó tó jọba fourteen years ọlọ́run sọ fún Elijah ó ní rọ òróró sínú ìgò kó lọ ya Jéhù sọ́tọ̀ bí ọba kó rọ́pò Ahabu <laughs> Ahabu kú ọmọ Ahabu jọba fún ọdún méjì Jéhù ò débẹ̀ o ìdádúró yóò ti pẹ́ tó lẹ́yìn tí ọmọ ahabu kú ètò ìjọba ẹ jeroboam wá ó jọba for another twelve years lẹ́yìn fourteen years ní ìgbà tí olúwa sọ pé kán lọ kí elijah lọ fi òróró ya ya jehu sọ́tọ̀ bí ọba the same time ló ní kó lọ fi òróró ya Elijah sọ́tọ̀ bí wòlíì elisha tó yẹ kó jọ kó tó gba oró ọjọ́ tí elisha gba oró ló yẹ kí jehu gba oró elisha yẹn ló wá lọ ta oró ọba jehu lórí for fourteen years delay nítorí ẹni tó bá fẹ́ kọ́lẹ̀ máa pè fún yín ká lè kọ́ ká má kà nítorí àkókò ni ìwé àwọn ọba kìíní first kings chapter nineteen fifteen and sixteen ibẹ̀ ni ọ̀dà àkọ́kọ́ ti jáde wá. First Kings chapter 19, 15 and 16. Ibiti tí tijoba ni First Kings chapter 2 verse 51 ibẹ̀ ni lẹ́ni àkọ́kọ́ jọba. First Kings chapter 22 verse 51. Jeroboam wá jọba fún ọdún méjìlá. Second Kings chapter 3 verse 1. Ó jọba fún ọdún méjìlá ó wá fourteen years gẹ́gẹ́. Nígbà tó wá dé Second Kings Eba bá ka mọ́mí ẹ ka Second Kings Second Kings chapter 9 verse 5 2 through 5. Second Kings chapter 9 verses 5 eh, 2 to 5. Chapter 9 verse 2 to 5. nígbà tí ìwọ bá sì dé ibẹ̀ <laughs> kí ìwọ kí ó wá Jehu ọmọ Jehoṣafati ọmọ Nimṣi lí àwárí níbẹ̀. Elisha ló ń bá sọ̀rọ̀ yẹn o yes. kí o sì wọlé kí o sì mú un kí ó dìde kúrò láàrin àwọn arákùnrin rẹ̀ kí o sì mú un lọ sí ìyàrá nínú ilé lọ́hùn kí o sì mú ìgò òróró náà kí o sì tú u sí lé orí kí o sì wí pé báyìí lé Olúwa wí pé èmi fi òróró yàn ọ́ ní ọba ní orí Ísírẹ́lì sì ṣí ilẹ̀kùn kò sá sá o má sì ṣe dúró. nítorí idà wà lọ́wọ́ ẹ o idà apani wà lọ́wọ́ ẹ o ṣe mọ̀ pé nígbà tí wọ́n kọ́ fẹ́ fi jọba àkọ́kọ́ wọ́n ní tí ọ̀tá bá bọ́ lọ́wọ́ idà Elijah ó ní idà Jehu ń dúró dè so nígbà tó ta ó ní tètè sá apani idà yẹn ó mú ìwé àwọn ọba kínní ó èkejì orí kẹwàá ẹsẹ̀ kọkànlá second kings chapter ten verse eleven. bẹ́ẹ̀ ni jehu pa gbogbo àwọn tí ó kù ní eh, ah, ilé ahabu. Eh, wọ́n dẹ̀ ti pàṣẹ wípé yóò pa wọ́n ṣùgbọ́n for fourteen years kò rí lò bó ṣe ta ọ̀rọ̀ ọba ìmísí apani ọ̀tá ló fẹ́ pa o ìmísí ẹ̀ wá ó ní tí o bá ti ta ọ̀rẹ́ lórí tètè lọ kó má fi ẹ ṣe number one sáà torí a gba ìmísí gbogbo fourteen years yẹn ara ti kán gógó wọ́n á bẹ̀ sí ní kọlu àwọn ọmọ ahabu ẹ wá wo àṣírí tí wà ń bẹ bíbélì sọ bẹ́ẹ̀ o ẹ gbọ́ mi kó yé o torí pé àwọn tó wù wá lára afẹ́fẹ́ mi ò sọ pé bíbélì sọ bẹ́ẹ̀ o ó ṣeé ṣe kó yẹ pé jésì bẹ́ẹ̀lì gan-an ni ò jẹ́ kó rí bẹ́ẹ̀ nítorí wà nù victim tí ìbá pa tó wáyé kí wọ́n ta ọ̀rọ̀ ọba lórí ẹ wá rí i pé síwájú bẹ́ẹ̀ nígbà tí Èlíṣà sọ pé èmi nìkan ni wòlíì ó ní ìwọ nìkan kẹ thousands wà tí wọ́n ti àdúrà àkọ́kọ́ tí a fẹ́ gbà má fi mí pamọ́ àwọn wọ́n ní àmì òróró àti ṣiṣẹ́ three thousand wọ́n dẹ̀ fi wọ́n pamọ́ mo ṣọ́ pé àwọn ìgbìmọ̀ àwọn àjẹ́ ló máa sọ pé táwọn eléyìí bá gbé wọn á dà wá láàmú má fi mi pamọ́ ẹjẹ́ àgbàdua àkọ́kọ́ ìka gbàdúrà sọ lọ́rùn lúwa má fi mi pamọ́ o ti fún mi ní ẹ̀bùn jẹ́ kí n rí lò ẹjẹ́ àgbàdua ó fi àwọn wòlíì náà pamọ́ má fi mi pamọ́ lomi ẹ̀bùn mi ò gbọ́dọ̀ gbé padà lọ sọ́run àwọn wòlíì over three thousand wọn ọ̀rẹ́bìn wọn lò. ní orúkọ jésù kristi olúwa wa a kọrin a kọ stanza ẹ jẹ́ ká kọ láti bẹ̀rẹ̀ dópin à ń wọnú àdúrà lọ nìyẹn o àdúrà àkọ́kọ́ tí a fẹ́ gbà ó kan gbogbo àwa abiyamọ ẹjọ́ ẹnikẹ́ni tó bá ti bímọ ó kan ẹ ó jẹ wọn mọ mo ní ẹ ó jẹ wọn mọ mo ka ìtàn ẹnìkan tọ́lọ́run lò láti gbé ìjọ ńlá kan kalẹ̀ lórílẹ̀ nàìjíríà mi ò mọ bíráǹdì mọ́tò tí bàbá yẹn gùn tó fi kú ṣùgbọ́n ìjọ ìgbìlẹ̀ débi pé wọ́n ń ra aeroplane tọrẹ <laughs> ó jẹun ó jẹun ìjọ ẹ̀ ṣùgbọ́n àkókò ìgbà tó bú gan tí ìjọ ń ra aeroplane méjì mẹ́ta bóyá ni bàbá gùn ju pijó lọ tó fi lọ kò yẹ kó rí bẹ́ẹ̀ <laughs> abiyamọ láti jẹun ọmọ ẹ̀yin kò gbọ́dọ̀ fẹ́ ìyàwó wọ́n wọ́n jáde lọ wọ́n lọ vacation wọ́n ná twelve thousand dollars wọ́n fi ṣe vacation mọ́mì wa ń lo taco ní nàìjíríà tẹlifóònù taco tẹkọ ni tẹkno tẹkno gbajúmọ̀ tẹlifóònù láàrin àwọn akúṣẹ̀ ó gbajúmọ̀ láàrin àwọn akúṣẹ̀ ṣùgbọ́n ọmọ fi fifteen thousand ó lọ vacation lamẹ́ríkà ṣé ẹ mọ̀ pé abiyamọ láti gbàdúrà a ní kí ni mọ́mì fẹ́ fi ẹ iphone ṣe nanananana ni ẹja seven hundred dollars sí mọ́mi owó gidi ní nàìjíríà wọ́n dẹ̀ fi seventeen thousand wọ́n fi lọ vacation a ó gbàdúrà o abiyamọ a ó gbàdúrà o a gbàdúrà má ṣe monument sórí grave mi fún mi jẹ́ kí n jẹ monument mi láyé ń bí báyìí fẹ́ monument orí grave no no no no no I wá ń decorate orí grave no settle mi báyìí fi lé mi lọ́wọ́ ń gbàdúrà láyé ẹ jọ ẹ bá mi kọ́ nìyẹn Enda bayama sandali yakapa. Yes. Àṣẹ o àṣẹ. Yóò ti pẹ́ tó. Olúwa yóò ti pẹ́ tó. Ó dìde láti ṣe fún wa ni so. gun àsáàrin wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé ọlọ́run ń gbé inú ìyìn àti ìyìn ó ti gun àbáyé o àwa fẹ́ gbàdúrà Hébérù kí ló sọ. orí kẹfà ẹsẹ̀ ìkẹwàá Hebrew chapter six verse ten nítorí ọlọ́run kì í ṣe aláìṣòdodo. ọlọ́run kì í ṣe aláìṣòdodo mi ò lè máa máa wá contribute sí nǹkan síbi iṣẹ́ mi kó jẹ́ pé èmi ni mo ń ṣe ẹnìkan ló wá ń gba ògo ẹ̀ nítorí àwọ̀ dúdú mi ọlọ́run kì í ṣe aláìṣòdodo yẹ. tí yóò fi gbàgbé iṣẹ́ yín. kò ní gbàgbé iṣẹ́ yín. àti ìfẹ́ tí ẹ̀yin fi hàn sí orúkọ rẹ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ tí ẹ fi ṣe fún àwọn ènìyàn mímọ́. ṣe ọwọ́ tó bá ṣẹ́gun sí ló máa jẹ́ o gbogbo ibi tí mo ti ṣiṣẹ́ sí èrè rẹ̀ olúwa jẹ́ kó tẹ̀mí lọ nínú oṣù tí a ń lọ yìí ẹnikẹ́ni ò gbọ́dọ̀ máa jèrè iṣẹ́ mi ọlọ́run jọ̀ọ́ ẹ reward reward abiyamọ màgbàdúrà wàá jẹ wọn ọmọ wàá jẹ wọn ọmọ wàá jẹ wọn ọmọ ọjọ́ tí mo ta aṣọ tí mo ta aṣọ mi ò fi sanwó iléèwé ìyàwó ẹ ò sí ń bẹ ọkọ ẹ ò sí ń bẹ ó wá di pé iṣu ta ní ìsìnkó jẹ ó wá di pé my dear nìkan ṣo ló ń gbóhùn ẹ kò gbóhùn mi mọ́ olúwẹ̀dọ̀ <laughs> mi ò ní kó má lọ́kọ mi ò ní kó má láya ṣùgbọ́n kò gbọdọ̀ gbàgbé mi. ní orúkọ jésù kristi olúwa wa yóò ti pẹ́ tó. bí ó ti pẹ́ tó ìwọ yóò padà wá bí ó ti pẹ́ tó àyànfẹ́ retí rẹ̀ bí ó ti pẹ́ tó jésù yóò padà wá bàbá jọ̀wọ́ má ṣe dojú àdúrà tì mí bí ó ti pẹ́ tó ìwọ yóò padà wá olúwa. Be your ti tó ìwé genesis orí kọkàndínláàdọ́ta ìṣẹ́jú mẹ́rin ló kù tí a wọnú ẹ ẹ ẹ ti ń lọ ní ẹgbẹ́ akọrin a máa kọrin wọnú oṣù tuntun ni ẹ ìṣẹ́jú mẹ́rin tó kù tí a fi gbàdúrà yìí tí a bá ti wọ oṣù tuntun orin ìyìn la máa kọ tí a bá ti wá parí a tún gbàdúrà bí ìṣẹ́jú márùn-ún sí àwa aṣọre ọ̀fẹ́ agbọ́rẹ́ aṣọre ọ̀fẹ́ a máa lọ genesis orí kọkàndínláàdọ́ta forty nine bí ó ti pẹ́ tó yóò ti pẹ́ tó olúwa forty nine nineteen genesis forty nine ẹ lè jókòó ẹ lè jókòó tó bá débi àdúrà dìde. Mhm. gadi gadi ọwọ́ ogun ni yóò kọlù. ó ní ọwọ́ ogun ni yóò kọlù ẹgbẹ́ dáadáa ẹgbẹ́ àárín yẹn dáadáa ẹjọ́ ẹgbẹ́ dáadáa yes. ṣùgbọ́n òun ò lé wọn láti inú asẹ́rì wá oúnjẹ rẹ yóò lọ́ra òun ò sì máa mú. láti inú. No, aseri. no ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Gáàdì ọwọ́ ogun mm. ni yóò kọlù. yes. ṣùgbọ́n òun òun lé wọn. Mm. láti inú aseri wá oúnjẹ rẹ yóò lọ́ra mm-hmm. òun ó sì máa mú àdídùn ọba wá. ẹ kà lóyìnbó ma. mo ń lọ ibì kan ni o. Gad. Gad A troop shall overcome him. A troop shall overcome him. But he shall overcome at, at the, the end of the day. He shall overcome. Yes. Now, God in what way, Abi? Ben. Mommy, eba wo Mark orí karùn-ún ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ kẹta gáàdì ni wọ́n pe o ọmọ wari ìran gáàdì wọ́n á rí ogun ṣùgbọ́n wọ́n á borí nígbẹ̀yìngbẹ̀yìn yes. Mark 5 1 to 3. Wọ́n sì wá sí apá kejì òkun ní ilẹ̀ àwọn ará Gádárà. Àwọn ará Gádárà ìran Gáàdì ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Nígbà tí ó sì ti inú ọkọ̀ jáde, lójú kan náà ọkùnrin kan tí ó ní ẹ̀mí àìmọ́ pàdé rẹ̀. Ọmọ Gádárà ni ìran Gáàdì ni ó pàdé ẹ̀ wọ́n máa ń rí ogun ṣùgbọ́n wọ́n ń borí ogun. Ẹ ó ti tán nítorí àkókò mọ́ mi. Ọmọ Gádárà ni àṣẹ wò àṣẹ ajíhìn rere ni ó ogun ṣùgbọ́n ọjọ́ tó pàdé ẹlẹ́dàá rẹ̀ ló borí ogun yẹn ó ìmísí ajíhìn rere wá jáde wọ́n ta orú ajíhìn rere lórí ó sì lọ sí ìlú wọ́n ní ìlú mẹ́wàá ló lọ ń kéde ìhìn rere ọmọ gáàdì ń rógun mo ti rógun màá borí màá borí màá borí ọlọ́run mo ti la ogun kọjá màá borí ìran mi ló ń borí màá borí ẹ gbàdúà ẹ gbàdúà ìwọ̀nba ìṣẹ́jú méjì tó kù yìí olúwa yóò ti pẹ́ tó mo ti la ogun kọjá mo láti rí òpin ogun yìí láìsí ogun kò sí ìṣẹ́gun láìsí ìṣẹ́gun kò sí ìkógun mo ti rógun balógun ọkọ̀ mi dìde jẹ́ ń borí ogun yìí jẹ́ ń borí ogun yìí. gáàdì máa borí ìran gáàdì máa rógun wọn ń borí ni màá borí ní orúkọ Jésù Kristi Olúwa wa a ti wọnú oṣù tuntun a ó kàlẹ́lúyà méje àwọn ẹgbẹ́ akọrin wa lead wa a ó kọrin yìí a wá gbàdúrà bíi mẹ́rin márùn-ún agbọ́rẹ́ aṣọ́rẹ́ ọ̀fẹ́ a máa lọ ayé hallelujah méje o hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Go follow the Mary Kabisi. Ọpẹ́ yẹ ọ́. ọpẹ́ yẹ ọ́ bàbá ọpẹ́ ló yẹ ọ́ bàbá ọpẹ́ yẹ ọ́ bàbá olódùmarè aṣọre kárí ayé ó ṣọre fọba ó tún ṣe tìjòyè lọ́tọ̀ kò má gbàgbé àwa ọmọ rẹ̀ rárá ọpẹ́ yẹ ọ́ bàbá. Olódùmarè aṣore kárí ayé. Olódùmarè aṣore kárí ayé. Ó ṣore fọ́ba ó tún ṣe tìjòyè lọ́sàn-án. Kò má gbàgbé ọwọ́ ọmọ rẹ̀ rárá. bàbá olódùmarè òṣòre kárí ayé elédùmarè tó ṣòre kárí ayé òṣòre fọba ó tún ṣe tìjòyè lọ́tọ̀ kò má gbàgbé àwa ọmọ rẹ̀ rárá ọpẹ́ yẹ ó bàbá. ẹ ṣe nígbà tí a wà ní kékeré wọ́n ní rédíò program kan tí wọ́n máa ń pè ní eh, request kan ní ń ṣe record èèyàn á make request eh, máa ṣe request ṣùgbọ́n ẹ jẹ́ ká mú àdúrà méjì máa ṣe request fún ẹgbẹ́ akọrin eh, wọn bá mi kọ orin tí a máa fi dá ọrẹ eh, èmi ìbálẹ́gbẹ̀rún ahọ́n hallelujah mo fẹ́ kí a gbàdúrà yìí nígbà tí mo rìnrìn àjò àkọ́kọ́ wá sí orílẹ̀-èdè nàìjíríà nígbà tí mo wà ń lóyìnbó lọ kàwé àbúrò mi kan gbọ́dọ̀ mi wọ́n ń pè ní kẹ́mi ó lè máa gbọ́ mi báyìí kẹ́mi alábí ó wá ń wúkọ́ ikú wá dà láwọn wọn gbé lọ sí general hospital wọn á bá lọ sí general hospital àǹtí mi wá ń da lóhùn àǹtí mi wá sọ pé ẹ àbáyọ kí ni èrò tó ń rò nípa ibi tí àwọn ọmọ mi ń gbé mo nígbà tí mo kúrò ní nàìjíríà roman palor ní one thirty three church street a kúrò ní roman palor mo fi mo ṣe face you and face me wọ́n máa ń pè nǹkan ní self contained àbí self self ṣe tí a máa gba abala kan délẹ̀ báyìí wing ni <laughs> yàrá mẹ́ta yàrá méjì pálọ̀ kan a ní separate toilet separate bathroom mo ní ah, àwọn òbí mi gba promotion forty owó ṣe ní street <laughs> mo ní àǹtí mi kàkà tí a máa fi kúrò mbẹ lọ sí flat ẹja kọ́lé fáwọn òbí mi ikọ́ tọmọ yẹn wú ló mú mi ṣèpàdé pẹ̀lú àǹtí mi ọlọ́run ṣí mi níyì mo kọ́lé fáwọn òbí mi mo kọ́ bọ́ngàlò three bedroom fún wọn ẹ gbọ́ mi dáadáa o ẹ ó gbàdúrà abiyamọ mo sọ pé kọ́ má kọ́ monument sórí grave mi ẹ kọ́ monument lójú ayé mi báyìí wọ́n sì ti ṣe é <laughs> wọ́n ti dẹ́ bá gbọ́ pé akọ́lé sí nàìjíríà dẹ́ bá rò pé alakọ̀ you are wasting your time you eh, are wasting your time at the age of seventy màá ṣe máa lọ ra block kọ́lé ṣùgbọ́n àwọn ọmọ kọ ibi tó ti bẹ̀rẹ̀ o ibi tó ti bẹ̀rẹ̀ o nígbà tá a lọ fún ti wedding búkì wọ́n ní kí n lọ sùn tẹ́ mo ní mi sùn tẹ́ mo ní ibi tí àǹtí ilé àǹtí mi ni máa sùn ànílé one twenty nine ju road ṣùgbọ́n ó ti di commercial àríbidé sí wọ́n wá fún mi ní yàrá mi àtìyàwó mi àlejò kan wá dé wa lójijì tó rí kọ́ ẹ pé mo láti ju matras sílẹ̀ ẹ gbọ́ mi dáadáa ẹ gbàdúrà bí amọ́ mo á ju matras sílẹ̀ búkì wá wá visit wa. Wa, wa ó wá rí bàbá ẹ̀ lórí matras ah, ah. bẹ̀tẹ̀ ó mọ̀ pé kì í ṣe pé à nílé ṣùgbọ́n ilé yẹn ti di commercial ni ló bá lọ ló lọ ṣèpàdé pẹ̀lú àwọn ẹ̀gbọ́n five years after nígbà tí a lọ lé ní a lọ ìná lọ ṣí ilé yẹn five years after ṣùgbọ́n nǹkan kan lórí o ó rí bàbá ẹ̀ lórí matras ní iye ẹ̀ ṣí èmi àti àǹtí mi ṣèpàdé lórí pé ká kúrò forty owó ṣe ní sí mo ní rárá màá kọ́lé fún àwọn òbí mi iye ṣí a ó gbàdúrà pẹ̀lú ìtara ọlọ́run lu àwọn ọmọ mi láti dá mi lọ́jà lójú ayé mi ọwọ́ mi ṣẹ́gun sí mo láti jẹ́ ẹ mo láti jẹ́ ẹja gbàdúrà tó bá ṣe fún ọ dẹ́nẹ́yẹ á ṣe fẹ́mi náà ẹ gbàdúrà ẹ gbàdúrà àwọn ọmọ ẹ wá ń sọ fún mi pé wọ́n ní àwọn máa ń gbọ́ tí grandpa máa ń gbàdúrà wípé ẹ àwọn ẹ kọ́lé fún mi àwọn ọmọ akọ́lé fún yín ó ṣe àbí ó ṣe ẹ gbàdúrà ẹ gbàdúrà àbíamọ ni yín ẹ gbàdúrà tí o bá sì wà láàyè ibi tí o ti lè kọ́lé fọ́mọ fún bàbá àti ìyá rẹ gbàdúrà ọlọ́run jẹ́ kémi náà lè ṣe fún àwọn òbí mi gbàdúrà gbàdúrà ọwọ́ tó bá ṣẹ́gun sí á jẹ́ màá jẹun á bò á kọ́lé ayọ̀ fún mi wọ́n á ra ọkọ̀ fún mi ní orúkọ jésù kristi olúwa wa ẹ̀làjú kẹgbọ́ yìí mo sọ fún kan náà màmá wa mo ní eight point two million naira wọn kàn wọlé ni àwọn ọmọ wọn kàn wọlé ìkan èyí tó wọlé tó fún mi lówó tó pọ̀ ju ó kàn wọlé ó ń jáde mo fẹ́ san owó yẹn sínú àkáǹtì ṣùgbọ́n ó kàn dúlẹ̀ ni nígbà tí màá ka mo ka two point five million ara àwọn ọ̀dọ́ tí a ń kó kiri nígbà yẹn nìyẹn <laughs> ṣe mọ̀ pé mo wà láàyè ni mo ń jẹ kì í ṣe nígbà tí èèyàn bá kú ní wọ́n ṣe máa máa jókòó gbà òkú èèyàn wọ́n sọ pé bàbá yẹn ṣe dáadáa no settle mi settle mi ṣe dáadáa báwo settle gbogbo ẹ̀kú sí eight point seven million làwọn ọmọ ọ̀dọ́ wọn fún eight point seven mo náà gbogbo ẹ̀tọ́ kí n tó kúrò nàìjíríà <laughs> ẹni tí àjọ náà rèé ẹni tí àjọ náà nìyẹn àwọn àwọn programs kan wà tó tì mí sí ṣùgbọ́n program dáadáa ni ẹ máa gbọ́ ńgbà tí on the nineteen ńgbà tí a bá ṣèpàdé ẹ gbàdúrà sọ fún ọlọ́run bí ọwọ́ àwọn ọmọ mi sókè ẹ gbọ́ ẹ gbọ́ kélé ẹ̀bùn sí bí ẹ̀gbọ́n bàbá ẹ̀ ló ra lé tí a fi rán ọmọ lọ léèwé àtàlẹ́ ni ọba wọlé wọ́n replace àbí wọ́n replace ẹ̀ àtàlẹ́ fi àfi kọ́ àwọn ọmọ ọmọ kọ́lé fún wa fìtara gbàdúrà gbọ́wọ́ àwọn ọmọ mi sókè tí o bá dẹ̀ gbé sókè tán jẹ́ kán láàánú mi jẹ́ kán láàánú mi kí màá ìdí ẹ̀kan má gbọ́ ọmọ mọ́ mi lọ́wọ́ o gbàdúrà gbàdúrà gbàdúrà bí ọmọ gbàdúrà ó kàn án gbọ̀ngbọ̀n gbàdúrà ó dá kó ní my dear kó ní babe my baby yes èmi ni máa yọ padà ní bébì ẹ ṣùgbọ́n bàbá ẹ wà ń bí I am your father I am your mother kán láàánú wa kán láàánú wa yóò ti pẹ́ tó mọ̀ láti jẹ àwọn ọmọ yóò ti pẹ́ tó ní orúkọ Jésù Kristi Olúwa wa ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Bíbélì sọ pé ó ní settle me settle me settle me early in the morning láàárọ̀ kùtù Olúwa settle wa. Amen gbogbo ẹni tó ń wojú olúwa fún ọkọ sẹ́tù wọn gbogbo ẹni tó ń wojú olúwa fún ìwọ ọ̀rọ̀ ìwé ìgbélu sẹ́tù wọn gbogbo àwọn ọmọ wa dọwọ́ rẹ̀ wọ́n ti tó lọ́kọ wọ́n ti tó láya eégún ìhà wọn olúwa fi fún wọn àwọn tó wà nílé ọkọ ọlẹ̀ ayọ̀ jẹ́ kó sọ nínú wọn olúwa ọlẹ̀ ayọ̀ jẹ́ kó sọ nínú wọn jésù ọlẹ̀ ayọ̀ jẹ́ kó sọ nínú wọn ògo ni forúkọ yín olúwa gbogbo bí tí a nà pé àdúrà sì jẹ́ kárí pé àdúrà ní orúkọ jésù kristi olúwa wa jẹ́ àpàlẹ̀ ọ̀rẹ́ wa mọ́ ọ̀rẹ́ àkọ́kọ́ tí a fẹ́ dá nínú ọjọ́ tuntun nínú oṣù tuntun rèé a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ìnáwó àkọ́kọ́ pé owó tí èèyàn fẹ́ kọ́kọ́ ná ìwájú ọlọ́run ni jẹ́ a dúpẹ́ lọ́wọ́ ẹ palẹ̀ ọ̀rẹ́ yín mọ́ nígbà tí wọ́n á wá kọ request orí mi fún mi love. ọlọ́run fún wa láti mú ọrẹ àkọ́wá síwájú rẹ ní oṣù kẹrin ọdún 2022 ògo ní forúkọ mímọ́ rẹ olúwa gba ìkẹ́ ó gba ọpẹ́ wa gbogbo wa tó ti mú àwọn ọrẹ àtẹ̀bùn wọ̀nyí wá ní orúkọ jésù olúwa bùkún wọn iṣẹ́ ẹnikẹ́ni májò dìbàjẹ́ òwò ẹnikẹ́ni májò dàrú bí wọ́n ti máa wọ oṣù kẹrin láti àlàáfíà orísun òkè àti ìsàlẹ̀ ní orúkọ jésù olúwa ṣe fún wa kílẹ̀ ayọ̀ akọ́jẹ́ bíi ìṣọ̀pàdé ìbùkún rẹ kí a lè máa gbé náà fún oníwòjì ìbùkún ní oṣù náà ní orúkọ jésù lọ́jẹ́ kí ó rí bẹ́ẹ̀ olúwa ràn wá lọ́wọ́ ògo ní orúkọ ìmọ̀ rẹ jẹ́ fún ìtẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ rẹ ní ìyá gbogbo àgbáyé àti fún ìpolówó orúkọ rẹ ní amú àbùn wọ̀nyí wá àwọn bẹ́ẹ̀ kó dáwọ́lé kó yà hallelujah ẹ̀kẹ́ hallelujah jẹ́ ká jókòó fún ìṣẹ́jú mélòó ní òwúrọ̀ yìí ní dédé aago mẹ́fà àbọ̀ ni a máa tẹ̀síwájú ní àdúrà òwúrọ̀ tí a máa bọ́lú àpàdé ká tó lọ́mọ sí iṣẹ́ wa èyí yóò tẹ̀síwájú ní sátidé ní ọjọ́ sunday ni a pàdé ní orí òkè gẹ́gẹ́ fún ìsìn ọjọ́ ìsinmi ní dédé agogo mẹ́jọ àbọ̀ ẹ jẹ́ ká fi sọ́kàn ẹ̀ má ká gbé pé òun bàbá wa yóò ṣe ìdúpẹ́ Eh, ogún ọdún eh, ọgọ́ta ọdún ẹ yẹ ká múra láti bá wọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí àbátún ní àwọn ìfilọ̀ mìíràn àwọn agbára tẹ̀lé bá wa kí àtúmísìn wá sí ìdánidúró ní ìsìn àpò bá wa. hallelujah ìránṣẹ́ bàbá wa kẹ́hìndé òdùkọ́yà ni wọ́n máa ṣe sixtieth birthday thanksgiving ní eh, ọjọ́ ọjọ́ ìsinmi ẹ jẹ́ ká dìde ká gbàdúrà. ẹ jẹ́ á gbàdúrà ká béèrè ohun kan tí a fẹ́ lọ́wọ́ Ọlọ́run tí a fi gbé gba ọpẹ́ nínú oṣù kẹrin kì í ṣe ohun kékeré ohun tí a tí ò ṣe fọwọ́ bò mọ́lẹ̀ rárá ire tó máa mú ká gbàlù ká sì máa gbàjó láì sẹ́gbẹ́ akọrin inú wa kàn máa dùn á máa jó á máa yọ̀ ṣe fún mi ẹ béèrè kí ni nǹkan náà tí ẹ fẹ́ kó Olúwa kó ṣe nínú oṣù kẹrin quarter kan ti kọjá one quarter of the year is gone à ń wọnú quarter kejì rèé a ti sìnkú ìpọ́njú a ti sìnkú ìbànújẹ́ ayọ̀ ló kù. ní orúkọ jésù kristi olúwa wa bàbá wa tí ń bẹ ní ọ̀run a ti sọ̀rọ̀ yìí sí etí yín bíbélì sọ pé ohun tí ẹ bá sì ti sọ sí etí òun ó ṣe olúwa ṣé kí o gba ògo ògo ní forúkọ yín bí a ṣe ń lọ olúwa bá wa lọ oṣù yìí oṣù ayọ̀ ni yóò jẹ́ ẹ ní rógun ìpọ́njú o ẹ ní rógun wàhálà a ní rógun ìjàmbá ọkọ̀ a ní rógun ìjàmbá iná olè ò ní wọlé tọ̀ wá tẹ̀mí àti tara kò ní jà wá gbogbo arìnrìn àjò láàrin oṣù àrìnyìnlá òrìn ògo ni forúkọ olúwa ní orúkọ jésù kristi olúwa wa ǹjẹ́ kí oore ọ̀fẹ́ jésù kristi olúwa ìfẹ́ mọ́ ti ọlọ́run ìdàpọ̀ tẹ̀mí mọ́ kó bá gbé láti sìn àti títí láéláé àmín àmín lórúkọ jésù àmín olúwa tóbi ní síónì ó sì ga gbogbo orílẹ̀-èdè lọ olúwa tóbi ní síónì ó sì ga gbogbo orílẹ̀-èdè lọ olúwa tóbi ní síónì ó sì ga gbogbo orílẹ̀-èdè lọ àmín hallelujah hallelujah hallelujah follow the ká.